principal yan yan yan wa bi je So I'm not here to harm you, but to ba misbehave. Bílẹ̀ principal yẹn yẹn yẹn ló gbé fún ẹ. Wọ́n wọ ẹ̀ wá lé wọ́n bọ̀ wọ́n ṣiṣẹ́ tó yẹ kó o ti débẹ̀ kó o ti pa wọ́n dànù kí débẹ̀ kí náà ti kú wọn. Ayédà, ayé oyọ́nà ayé ọpẹ́ ló yọ lásìkò yá àdúrà yìí ọpẹ́ gan nítorí bá ṣe wà yá wa ara ro débi báyìí. ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí inú egungun egungun mi ti ń fọ́ sínú. fẹ́ kó rí òrùn títí tí ó máa ń kọ́ lọ padà. ọjọ́ tó bá fún ẹ nílẹ̀ mo ti rọ́jò ẹ̀gbọ́n lórí burúkú ni ẹ ò bá padà jalè láti rí. ọlọ́run ló ní long life lọ́dọ̀ a lè fún èrè wa prosperity. ọlọ́run ló fún mi. ọlọ́run náà ọlọ́run ló ní wọn lórí fún yẹ́yẹ́yẹ́ ìdààmú àdúgbò ogún ọgbà. Oh. aláìgbọ́ ọgbà mo jẹ́ sí ẹ. ó lọ ń pè wọ́n principal ṣé mo sọ pé mi principality. tó lọ́wọ́ rẹ nìkú. Ah! ọmọ wèrè tẹ́ ẹ bí tó ẹ̀ṣẹ̀ dé lẹ́ni lẹ́ni lẹ́ni wèrè tún ti lọ gúnyàn nísinsìnyí ó tún gúnyàn. no sir. Ah! Ah! olórí burúkú pẹ̀lú. ìyá jẹ́ ẹni ẹ máa jẹ́ kí. ṣé rí yẹ́sùn fún tá à ń sọ yìí ó gbóná lójú ni ó tutù lọ́kọ̀. ta ni bàbá ẹ̀ èmi ni bàbá ẹ. ẹyin náà ni. ni mo ní kó lọ fún lóyún. mi ò mọ pé o ti káàsì dandan yìí kẹ́lẹ́ máa wo o ṣe fọ́ọ̀tì mi o tabakọ ti dúró káwọn máa síjú sí mi gbà mí kọ́ lè máa kọ́ àtúnkù mi nǹkan ní kí sáàpù. náà bá a balẹ̀ o èkó yẹn orí dùn ni o bàbá èkó ni ó ti dàgbà o ṣé kó wá kéré ní sójà wéré. àwọn ayé máa mọ̀ ọ́ ẹ sábà bí ìgboro ó lè dàbí ọgbà ó lè dàbí o if it is not principal láíláí it can never be principal láíláí. ẹ̀mí ẹ̀dá wù. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ti dénú ọgbà yìí mi ò ríro eléyìí eléyìí ti pọ̀jù ẹ́ ó ti pọ̀jù akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ yín kẹ̀ mú kẹ̀sì sáládà. sẹ́ríbù ah! ẹ wo bí sẹ́ríbù nǹkan tó ṣẹlẹ̀ yìí òṣìṣẹ́ máa ṣẹlẹ̀ náà lóòótọ́ tó ti ìbọn á wà wàá máa mọ nǹkan máa ṣe sí. ẹ àbí kẹ́ ẹ yá mọ nǹkan tẹ́ ẹ máa ṣe kó gbọ́dọ̀ máa lọ báyìí o kó gbọ́dọ̀ máa ṣe báyìí lọ àyíká tẹ́ ẹ̀ lè fura sí oyè ọmọ tó jẹ́ kó máa eh. comply follow kó máa ṣe ohun dáradára bí a ti lọ tẹ̀kàn lè fura sínú sùkúl yìí. ẹ eh, kò tí mi tí kò tí wá sí mi lórí báyìí ó lè padà yá kí n rántí o àmọ́ báyìí kò sọmọ kankan tó jẹ́ ọmọ burúkú àbí tó jẹ́ eh, ẹlòmíì wà tó yẹ pé ó kàn máa ń fly polo tí ó yẹ pé kò sí nǹkan kan kò belong sẹ́gbẹ́ kan tí ò dáa tó jẹ́ pé bó ṣe máa ra tiẹ̀ mú ni a kàn máa mú ẹni tí ó ṣẹ̀ a máa fi dípò ẹni tó ṣẹ̀ ni. Ah, ah, ah, Ha! The truth is, sorry, appearance that ti show pé you are a complete gentleman. But then you pé wà á lè sọ fún and the truth behind um, officer it's so pathetic. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń mo ń ní àti inú kíláàsì níbẹ̀ ní kò tọ́ ewu táwọn èèyàn sáré yìí ibi tẹ́ńsọ̀n wò sí mọ̀ tí mo gbà. àǹtí so bad nínú skul wáyé kó máa ní kíláàsì wa àwọn kóòtù wa nínú skul ó máa ń pa àwọn students àwọn tàwọn tàwọn tàwọn jésù wá ṣàkóso bíbí wa mójútó òjò kí ẹ bá wa dá sí i because àwọn ọdún ò save inú òdùn wọn ní ká wá kàwé inú school ní àwọn ìpáwọn court kún inú school àtún save ń bí báyìí. He's alright He's okay He's eh, alright ọlọ́run akọ àmọ́ ṣe eh, advice tèmi ni pé ẹ ṣáà mo bẹ tí wọ́n máa jáde ẹ má kàn máa rí káàkiri how is better for your own sake thank you very much. ẹ ṣe bí mo sà ẹ títí àwọn mi dìde. Oh do. you have any tangible information to o lè fún mi lórí ikú tó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà níbẹ̀ yìí? Ọlọ́pàá ṣe rí àwọn tó wà níbẹ̀ yìí àwọn school wà nìyẹn d school mi náà wà àtàwọn tó wà níbẹ̀ yìí ṣe rí ìtàn tiẹ̀ ṣá ń bẹ̀ yìí ọmọ fakọ́tì ìbí ni o ṣe rí ṣàdédé ni mo gbọ́ ariwo torí láìbèrè mi wà nǹkan ti gbọ́ ariwo yẹn. o gbọ́ o gbọ́ ariwo. ìjáde ti máa jáde mo rí àwọn èèyàn kan sáré kiri ṣùgbọ́n nígbà tí máa débẹ̀ yẹn mo rí i pé wọ́n ti pa àwọn èèyàn sílẹ̀ mi ìwà mọ tí wọ́n lè ṣe fáwọn fúláàtì yẹn tó fi ṣe wọ́n lè ṣe kó ṣe tó ń ṣe wọ̀nyí. ó mọ ohun tó máa ṣe fún mi wà á bá wa dé ọ́fíìsì tí ògìdọ̀ bá ṣe tán bẹ́ẹ̀ èmi àti ẹ̀ àjọ máa dé ọ́fíìsì ó láwọn information kéékèèké nípa ṣe máa bí ẹ ah, padà máa padà bọ̀ lé. tó bá jẹ́ pé information tó máa help findings yẹn ni wọ́n ti ṣe tán. Ah, that's good that's good ẹ eh, máa bọ̀ báyìí máa bọ̀ báyìí. nínú school honestly mo find it difficult at all. ṣe oríire eléyìí ṣá àtọ. láì ṣe garage garage mo ti mọ̀ pé nǹkan báyìí máa ń ṣe máa gúnra wọn máa ń jọ àwọn wa. can work to this extent. please bad. terrible. ah anyway wàhálà um, sí uh, mr asukami. Yeah, yeah, yeah, yeah. Please. Hello, hello, back. back there. Yeah, yeah. This Is bad. Ah!

ṣe rí ìbùkún tó ṣẹlẹ̀ yìí ayé lọmọkùnrin dẹ́rù kò ń ṣe mo bá sọ kò gbọ́ ewu bó ṣe para wọn jọ sílẹ̀ ọlọ́run mi fi ṣó ẹ̀ṣọ́ àlàyé ọlọ́run mi fi ṣó ẹ̀ṣọ́ ìṣọ́ náà ló dájú lórí gbogbo ẹ̀dá àlàyé. Ah, this is just too much. Ah, need to go. jù. Ah, risk yìí, I can't, I can't, I can't deal at all. <sighs> Just tell me the meaning of all this. More than twenty students, òun láti pa the school bẹ́ẹ̀. All because of what? Nítorí kí ni for goodness sake? for just four years to fẹ́ lò nínú school wọ́n dẹ̀ fẹ́ waste gbogbo àwọn students kan why are you doing all this. why am I doing what àwọn tó pa sí wọn ṣe nǹkan kan ṣọ́dídé pa wọ́n ni. ẹ tó bá kán bá ṣe kí ló wù kán lè ṣe fún ẹ so tó bá lè ṣe kán fún ẹ the next thing for them lè ní ní ní kẹ pa wọn kọ́ kú dànù àwọn parents wọn kọ́ àwọn tó náà wá sí school kọ́ o tún wọ́n determine pé àwọn fẹ́ di lọ́jọ́ là ń kọ́ ẹ ti waste everything dànù náà kí ló ṣe tell me kí ló ṣe am I gbogbo wa òṣì tó ń wù yìí gbogbo wa aládùn tó ń wù yìí o ní láti stop ẹ. ọ̀rọ̀ ìzókè ah, kí ló ṣe ẹ̀ ah. statement ló ń bá sọ̀rọ̀ àná ṣé o mọ̀ pọ̀ ga abìkan lẹ́nu tó ń bá sọ̀rọ̀ o kàn ń sọ̀rọ̀ gbàgbà kí ló ṣe ẹ̀ náà. o orí o pé o ti gbàgbé pé lecturer ẹ ló wà níwájú àbí. so bá jẹ́ lecturer nǹkan ṣé o mọ̀ pé lecturer lèmi náà láàrin àwọn tèmi tí mo wà ní. Eh? wetin dey do you now. okay. ẹ eh, náà. no problem. wa ní sùúrù o ah, wa má gbàgbé o no forget o amọ̀ mi ta jẹ dc o i get your secret you get my secret my brother maintain now omo na person wey never see trouble dey dey use english pray o oh. okay. ah person wey naked no dey pocket now ló ń ṣe ah o mọ bóyá ń lọ o. èmi ló ń bá exchange words èmi ló ń bá exchange words èmi ló ń fún láwọn vocabulary àwọn wèrè àbí bẹ́ẹ̀ kọ́ sí wàhálà. you know as e dey go now. lis ten idiot. no dey follow me talk that way abeg. no dey follow me talk that way abeg. my education go get out o ti kọ sami gudọ wa máa wà bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ jàre. báyìí sọjọ o ja wèrè ni. wọ́n wọ́n ja wèrè. Ah, eh. ṣé ká filẹ̀ síbẹ̀. ẹ eh, ja filẹ̀ bẹ̀. wà á rí dùn. ja kọ wà á gbọ́dọ̀ wà á no problem wà á rí. come here No. come come come calm down ah. calm down now má filẹ̀ bẹ́ẹ̀ má filẹ̀ bẹ́ẹ̀. bàtà láṣìírí lọ́wọ́ ẹ̀ tí má tiẹ̀ láṣìírí lọ́wọ́ ẹ̀ owó ti gbàgbé pé lẹ́kṣọ̀rà ni kẹ́ ọwọ́ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ náà lẹ́kṣọ̀rà ẹ̀ ni mo jẹ́. i dey try respect you ìwọ ló ń. Ah wọ́n ló ń jẹ́ kó máa pa mi lórí. o tún ìjẹ orúkọ mọ́ mi kí ni kí kí kí ni tó ń jẹ orúkọ mọ́ mi torí mo ti láṣìírí lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń jẹ orúkọ mọ́ mi kó dànà o àná tí mo fẹ́ tà láti sọ pé ẹni pé gbogbo àwọn pẹ́ padànù yẹn sẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa clear tí ò ní sí anything tó máa tó máa link síta and that's number one number two ibi tó o ti wẹ̀yìn nìyẹn ìyẹ ò wẹ̀yìn ó ṣiṣẹ́ ò wẹ̀yìn ó tán ọmọ kan lára àwọn ọmọ tẹ ṣáá wà lọ́sítítù hospital tó wà ẹ̀ sìn táṣìírí bá lọ tún bẹ̀ ẹ̀ sìn wọn wá mú ẹ tó bá dẹ̀ mú ẹ wàá fẹ́ máa sọ pé èmi náà wà ń bẹ̀ láti sọ àtúnwò fi ṣe ògbélé má dárúkọ mi. síbẹ̀ jàre òun pariwo mi wẹ̀yìn ta ló sọ fún mi pé the game wey i don dey since èmi máa play game mi níwẹ̀yìn àwọn tèmi ti wà lọ hospital yẹn wọ́n máa pa kílẹ̀ tó ṣú tó bá dẹ̀ pa wọ́n máa gbókù ẹ̀ lọ òkú tó bá rí lọ́ máa ro kí ló ń ṣe ẹ̀ kò sí o wà ní school tí wọ́n fọ́ tí o the game wey you don dey sing àtìgbà tó ti bí ẹ ló ti ń jalè ni àbànú ti bí ẹnu tí ń pààyàn. kò ní mí nínú wọn bí ẹ mọ́kọ́ tí. not how far na how well ó mọ bó ṣe ń lọ náà inú àti ìdè kò. sáré sọpọ ẹ jẹ kó yẹ. ọjọ́ tí tán máa pààyàn kílẹ̀ tó ṣú àkó ní sùúrù ní sùúrù jàre mr lecturer. ọmọọba ìwé ìwọrí àwa o. ìgbẹ́ ńlá ti ń dẹ̀. ọ̀ṣun ọ̀ṣun gàǹgà akẹ́kẹ̀ẹ́ tí o ṣe fojú di ẹni tó bá ta ikú ni lọ́rùn lẹ́sẹ̀kẹsẹ̀. omi àgbàrá dẹ́kẹ̀rẹ́ kí ni wọ́n sọ ń pa ẹ̀ ibi tó bá yà wọ̀ àfi kó wo statesman ọba. wetin concern dog with family plan. <laughs> i wonder o. ọ̀gbàrá jọ mí lónìí kò ṣe fi kan búrẹ́dì ọmọ tó bá dánrú ẹ̀ wò ó máa wọ kómà ni. èmi ìgbẹ́ ńlá tó ń dẹ́rù bá pò. my shit is bigger than their soccer ọmọ tó bá wojú òrùn ó máa ah, lápòlò Ọlọ́run àwọn yẹn ti jẹ́ síbẹ̀ ni wọ́n ti mọ bó ṣe ń lọ ṣẹlẹ̀ rí gbogbo àwọn tó jẹ ilẹ̀ tá a ti pa yẹn wọn ń fọ̀rọ̀ ànábòkú tó bá kú o hmm. dáhùn kò ibi tó bá ní kí gbégbé tàwa máa gbé gbégbé tàwa máa gbé bẹ̀ ibẹ̀ ló máa gbé ibẹ̀ ló ti máa máa ṣe gbogbo everything tó dáa tó dáa gbégbé tàwa tún máa máa padà sí gbogbo area tí wọ́n bá ní kí gbégbé tàwa máa dé yẹn àṣpé ọmọ gbégbé làwa àṣpé ọmọ tí làwa dem no fit now ah ah who anybody wey check am make una tell say na six feet ọmọ tó ní kò pọ̀ láàárọ̀ wọ́n pa seven tó lù ó pọ̀ dànù ó pọ̀ bí yẹpẹ̀. my name na state man now man like me no dey for dis campus e no possible. Ah, ṣé kìnìún pé méjì inú gbó ni. Ah, ah. bó láwọn ti lọ sí ẹyin yẹn ìyẹn ti lọ jàre ò sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ jàre. once lost. anybody anybody tó bá wọn jùlọ mi anybody anybody any anybody tó bá wọn jùlọ mi ọmọ kẹrin ni ọmọ kẹrin kò wọ́n pa wọ́n pàdánù kí sọ́kùn tó nù. ẹ ẹ bàbá ẹni tó ń dà wá láàmú ló ti jábọ̀ yẹn àbí ah, èmi ò pọ opportunity ní fún wa báyìí pé kákan máa tẹnu campus bó ṣe wù wá ká máa bù sáwọn ọmọ yẹn lára. ọwọ́ ìyá rẹ̀ ń láìkó obìnrin. ẹ àmà. o <laughs> ní point gan ṣo get mo dì yẹn mú. but statesman ẹ mọ̀ mí náà ẹ mọ̀ ibi tí mo yẹ máa observe kí gbogbo ní school yẹn gbàtà parí iṣẹ́ la parí yẹn èmi kò ra sanction ara mi sí kọ́nà kan bẹ̀ yẹn àwọn èké ṣe dé nìyẹn. Eh? ẹ mọ̀ gẹ́gẹ́ bí fresh boy lómi dẹ́ jẹ́ mo ra mi dání báyìí pé sir for interview. jẹ túbọ. mo ṣàtìmọ̀ mi ajé ń dán àjẹjẹ ni mo wà. naso. àtọ́ bẹ̀rẹ̀ sí sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọn statement wọ́n á di àwọn point kankan mú bó ṣe ń sọ mò ń gbọ́dọ̀ sọ wípé wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe stop and search inú school ìwọ tó bá mú rẹ níyà owó crazy jean ni o kàn ń dẹ́gbẹ̀rin yóò mọ̀ yóò ń catwalk ó ń jù báyìí ó ń jù báyìí wọ́n máa da ìdúró tó bá lè da ìdúró tó bá bẹ́ẹ̀ ní tì ní ọwọ́ ẹ̀ ẹ̀wọ̀n já nìyẹn ah. o kò ah. sí èmi gbọ́ nìyẹn. Ah irú pátá wo nìyẹn mm-hmm. bàbá sọ pé ká máa wọ school uniform kiri <laughs> láì sọmọ secondary school. Ah. Do you know who I be? Stand far! Do you know who I am now? So hold up till they start. Come on, me now na i know say na me be state man man, man eh. like me no dey this scam o. state so àlọ́mọ tó ní kò pọ̀ láàárọ̀ wọ́n pa four seven hmm. ẹ wọ́n pa náà. Hmm. nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ a Amani, ní láti ah. èyí jagunjagun tó bá mọ̀jà tí ò bá mọ̀ sáré wọ́n máa ń bọ̀ ah. so for now no kẹ̀kẹ́ mọ̀ scare. Ah. no kẹ̀kẹ́ mọ̀ scare. ẹ̀dùn state ṣé a máa funny.

Come on, me. honestly tí wọ́n bá ní pé kí wọ́n ṣe award in school yìí tó o bá jẹ́ number one wàá jẹ́ number two. really. because kò easy láti marry academics pẹ̀lú good relationship with students. Mm-hmm. Boss, you have it. Oh, well. Ìfà uh, èmi gan fẹ́ kọ ni. am <laughs> very sure that you know that I am not that gentle, but àkìlẹ̀ṣẹ̀ pé bóyá bẹ́ẹ̀ náà ni mo wà friendly pẹ̀lú gbogbo wọn. You know, mm. yes, èèyàn kàn gbọ́dọ̀ ṣe ní bẹ̀bẹ̀ mẹ̀yẹ ni. Mm. Àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ pa yìí náà tá a bá kúrò ní school ìtàn, àwọn alábàápàdé ń ta. Hmm. so opportunities wà hmm. káàkiri káàkiri káàkiri so náà la ṣe ń gbìyànjú láti wò pé ẹja kó wọn mọ́ra tá a bá kó wọn mọ́ra tá a bá déta àwọn kan náà là ń lọ bá. èmi náà dé máa ń tà ẹ but wọn máa ń bẹ̀rù mi i don't know why. àwọn ah, nọ́mbà kan bẹ̀rù wọn bẹ̀rù èmi náà wọn bẹ̀rù èmi náà. <laughs> mo sì máa kọ èdè eh. máa kọ. <laughs> mr gbabiaka kí ni nǹkan tí mo rí yẹn ṣé nǹkan tẹsán kó máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yẹn ṣá. Eh, eh, agbábẹ́ka I hope there's no problem. Kí ni tí mo gbogbo ilé ìtàn ṣe? No, kí ni tí mò ń ṣe? Ṣé nítorí ọ̀rọ̀ tí mo yìí ń bọ̀rọ̀ ẹ̀mí sọ́ọ̀sìn o ni wọ́n ṣe ń lo opportunity yẹn ló fi fi ń bá mi sọ̀rọ̀ báyìí? Ọmọ yìí ò wá sí class ni now. Mo dẹ̀ fún àwọn àwọn classmate ẹ̀, mo fún mo fún ọ ní test. Ó dẹ̀ fail. Oh. Ìgbà tó dẹ̀ ti fail yẹn sí, kí ni tèmi bẹ̀? O ò dẹ̀ wá sí school, wá school ni ó lára mọ́ mi òun ò yá. Oh. You see? Oh, okay, okay sẹ́mi ni mo ní kí mọ́mí ẹ sì kí. Um, agbábíàká eh, nǹkan tí mo ṣì ń kọ́ ní ọwọ́ ẹ̀ náà ni. òun ló ń rí yẹn. yeah so i know you can sort it. orí kan. jẹ́ kí n sáré dé class. tó bá jẹ́ pé mi ò níwà tó jẹ́ wà rẹ̀ lẹ́sìn ni kí ni màá ṣe fún ṣé mo fẹ́ pa ni. àwọn ọmọ mi wà ní class let me just go. okay there. Mm -hmm. what is all this rubbish. Whoa! wo ọlọ́dẹ. o jẹ mọ pé ọ̀rẹ́ mi wà bí o jẹ sọ nǹkan tó sọ yẹn irú kí ló fẹ́ a gbọ́. torí pé mo ti lo mr fún ẹ agbábíàkà ṣé nǹkan tó bá mi sọ nìyẹn. kí ni mo sọ. ṣé mo ní gbogbo course yẹn pátápátá ni mo máa pass i fail three courses ó wá ń bá mi sọ yí pé kinní kan no wàhálà ṣé àpò gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ tí mo ṣe máa ń fi gbogbo ara ṣe fún ẹ tó fún ẹ ní gbogbo ẹ no problem. o máa fail jù bẹ́ẹ̀ lọ. Mm-hmm. yes o máa fail jù bẹ́ẹ̀ lọ ìwọ ló dẹ̀ fà á. báwo mo ṣe fà á. ohun tó fọwọ́ ara ẹ fà ó lórí yẹn. kí ni mo ṣe fà á. ṣé o ìjọ wo ló ti gbé kọ́ mi ìjọ wo ni mo ti ní kó wá síbi tá a ti máa ń pàdé tí mo rí ẹ ń bẹ̀ yẹn o wa lo fail three courses o ma o ma fail seven courses o ma fail ẹ three courses tó fail nísìrò nísìrò any course tó bá fail ní school yìí kọ́ ti fail ẹ in fact kọ́ ti lẹ̀ kọ́ ti pèsè síta kí wọ́n fail ẹ mo lè change ẹ mo lè change ẹ̀ oníranu òṣì òun ṣakọ síbi wá sunkún ranù ń sìn jẹ́ kọjọ́ bora jẹ́ kọjọ́ bora ká yanjú ẹ̀mí tá ti máa yanjú ẹ̀ mo dẹ̀ rí pé díẹ̀ wu ṣé kìí ṣe pé bí yóò ṣe nǹkan oṣù o free o free ìdí ẹ̀ lute o ìdí ẹ lute o tó bá lọ di alẹ́ tó bá lọ dé tó bá lọ jẹ́ pé bóyá nǹkan kan lọ wà ńbẹ̀ wàhálà ni o. ok ok ok ok mo ṣẹlẹ̀ máa lọ máa lọ máa lọ máa pè á sọ̀rọ̀ á sọ̀rọ̀ mo ti fẹ́ mo ti fẹ́ ìtàn àtọ̀ láàbọ̀ papers ọlọ́rin pọ̀lọ́kọ́ ìròyìn àṣírí òde wájú ọ̀rẹ́ ló bẹ̀rẹ̀ sí. ẹ ká sàn máa o ẹ ká sàn mọ́ mi gbọ́ láwọn o. ta ni o. sísà mo dáràn ẹ gbà mí kí ló sọ ọmọ mi. gbọ́ láwọn. gbọ́ láwọn. ọlọ́run ló ní kí n ṣe kòńgẹ́ lọ́sàn-án bó ṣe máa ń ṣe ó tún ti bẹ̀rẹ̀. Ah, mo dáràn. ọlọ́run ló ní kí n ṣe kòńgẹ́ lọ́sàn-án. ẹ dákun ẹ nílò ẹ bá ń gbé gbọ́láhàn ó ti wà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ gbọ́láhàn. Ah, mo dáràn gbọ́láhàn. ẹ wo ṣe eré lè tó tiẹ̀ wá ṣe àwọn ọ̀gá lọ́dídì ni pé kí n mú wá bá yín pé ẹ mọ̀ pé kò sí tó bá ṣe ṣe bẹ́ẹ̀ tó bá ṣàti dọ́dọ̀ yín ṣe mọ̀ ádámù ń pọ́nmú àìjẹ́ ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe átúwásùn lọ́dọ̀ kejì bọ̀ ilé ọ̀gá wa sọ yí pé kí n ṣàlàyé fún yín pé lẹ́yìn eléyìí tí ó bá ti di pé ẹ ti yanjú ẹ tí yóò sọlógun àǹdákú ní àǹdákú lọ́la ní kó tó wá bẹ̀rẹ̀ sùn. Ah, ẹ bá ń bí ọ̀gá ẹ mọ̀ ṣe báyìí fún mi ẹ wò ẹ ẹyin náà mọ̀ ní sọmọ náà ẹ mọ̀ ní gbọ́mọgbìn láyé ẹyin ẹ dákun kòwé mi náà bí n ti ṣe èmi ọmọ ẹni mo ṣe ti fọmọ dààmú mi ni Ọlọ́run ò ní fọmọ dààmú rẹ ẹ dákun ẹ dákun kò ń ṣèmi náà nǹkan táwọn ọ̀gá sọ nìyẹn ah. ṣé ti Ọlọ́run ló ní kí Ọlọ́run ló fi mi ṣe gàrí tí rẹ̀ lé o ah, nǹkan tá à ń sọ ìkọlà wa máa sọ o. Gbọ́lá Gbọ́lá Bọ́lá ń ṣàánú mi torí Ọlọ́run. Ọlọ́run á fún lálàáfíà. Ọlọ́run á fún lálàáfíà. Ọlọ́run á fún lálàáfíà. Ọlọ́run ah, á fún lálàáfíà. Bọ́lá ọ̀sọ̀gbẹ́ láwọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ sáwà náà. Ọlọ́run á fún lálàáfíà. Ẹ kú ìtọ́jú ẹ̀. Tó bá ṣe jẹ́ ṣe gbọ́, Ọlọ́run á fún lálàáfíà. Ẹ wo ọ̀gá ìdáfẹ́ bá ń bẹ ọ̀gá àgbà. Ẹ bá náà. Tó ṣèkàlà àpò tó fi dákun ẹ̀rín, tó bá ṣe gúnugún yóò wọ òkú mórí ẹ̀yìn ní lóòótọ́. Ìyá Gbọ́lá ó yẹ kó jẹ́jọ́ lójúlu fún ọ wọn náà mọ̀ pé láti ilẹ̀ Elédùmarè ò kọ́ ọmọ fún ọ. ẹ wí bẹ́ẹ̀ ìgbà náà. ọ̀dọ̀ òrìṣà tá a sì ti lọ lè tọrọ ọmọ fún ọ o sọ fún wa pọ́nmọ yóò máa dákú yóò máa dá yìí. ẹ sọ bẹ́ẹ̀ sọ wa yẹ kó jọ ọ lójú ìgbẹ́ ìgbàlá náà dákú. bàbá ṣe bọ́rọ̀ lọ báyà àgàn tó dábàá àbíkú gbogbo ayé lọ́mọ̀ pé kò sí ní tọmọ tó ti kú ṣe é fún ni ẹ wo lóòótọ́ gbogbo bẹ́ẹ̀ ti wí náà ló ṣẹlẹ̀ ńgbà náà ńgbà tójú ọmọ ń pọ́n mi àmẹ́lẹ́dùn àti fi gbọ́láhàn rẹ̀ mí lẹ́kùn wọ́n ti ń pè mí níyà gbọ́láhàn wọ́n ti mo ti dìyà àbí yẹ má jẹ́ wọ́n máa pè mí níyà àbí kú mọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ gbọ́láhàn odòkú mọ́ mi lọ́wọ́ bàbá ṣé báyìí lẹ mọ̀nà tẹ́ ẹ gbà tẹ́lẹ̀dùn àfi fún mi ń gbọ́láhàn ẹ bá sọ fún ẹlẹ́dùn àtòṣà tẹ́ ẹ gbà lọ́wọ́ rẹ̀ pé kó má gbà lọ́wọ́ mi mọ́ kó fún mi. ẹ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn òrìṣà iná lábẹ́ torí pé apagunbọ fún àwọn ẹlẹ́rẹ́ àpàkàlà bó ṣe àwọn kejì rò àpàtì èrò bọ̀gún aláyà bí ọ̀bẹ ìyìnbó olúgbòǹgbò ti làlàfi ṣẹ́gun ògbólóòtú tábà wá ṣe tán tá a bẹ àwọn òrìṣà yìí tí wọ́n gbọ́ hmm. wọ́n láwọn ò ní dákú. ṣùgbọ́n pàṣípààrọ̀ ni o dákú tó ń dákú orí ẹ ni ó padà sí ìwọ ọlọ́mọ wa dákú. ẹ dúró ná bàbá tí ẹ bá ti bá ń ṣe gbogbo ń tẹ́lẹ̀ fẹ́ ṣe kò sí nǹkan kan tí ó ṣe gbọ́ láhàn mọ́ yóò dàgbà yóò dògbò tí n bá sì lọ tó bá dọjọ́ alẹ́ mi yóò dasọ ńlá bò mí n tí wọ́n ń sẹ́wọ̀n èmi ní ọmọ ṣe bàbá mo fara mọ́ ọ kí láǹfààní ilé ayé téèyàn bá wà náà tí ò sọ mọ ẹ wo nígbà tí ìyá mi dàgbàdàgbà tó lọ bí àgbáre mo pagbó mo pẹ̀lú mo jíjó ọmọ ọ̀láyọ̀lẹ̀ ẹ dákun bí ọ̀bà wá sí irú gbọ́ láhàn ta ló fẹ́ jíjó ẹni ọmọ sí ló bímọ ń jọ ọmọ bá lọ ọ tẹ́ lọ́rùn bàbá. ẹ ilé kan wá bàgìjà òde apẹ́ ìwúwo kí tún ni. Hmm. a tún ṣe ẹbọ kàkà nǹkan láyà tába ti ṣe oògùn sẹ́nu. tába ti rúbọ kò ní sí nǹkan kan tí ó sọmọ mi mọ́ ṣé a wá ṣe ẹbọ lónìí báyìí. kí n wá lọ́la. torí gbọ́ láwọn ọmọ mi ni mo ṣe gbẹ́bọ yìí o ẹ jẹ́ kẹ́bọ yìí ó fín o ẹ jẹ́ kẹ́bọ yìí ó dá o ẹ má jẹ́ ń fojú sunkún lórí ọmọ mi ẹ má jẹ́ ń fara gbàwẹ̀ gbogbo àìsàn tí ń ṣe gbọ́ láwọn ọmọ mi ẹ jó kúrò lára rẹ ẹ má ṣenú àgọ́ ara rẹ níbùgbé àìsàn ẹ má fi san ara dé ẹ má jò máa fò ní kúfọ̀lá dìde mọ́ ẹ má jẹ́ kí gbọ́ láwọn ọmọ ṣe dákúdájí mọ́ ẹ jó bẹ́gbẹ́ pè ẹ má jò bùkù láwùjọ ẹ ṣàánú fún mi lórí gbọ́ láwọn ẹ jẹ́ kí n ráàánú gbà ẹ má jẹ́ káìsàn ṣe mọ̀ pírílólógójì ẹ bá ń wò ó sàn o gbogbo àìsàn káìsàn tí bá ń bẹ nínú àgọ́ ara rẹ̀ ẹ bá mú kúrò o ẹ má káìsàn ṣe mọ́ o ẹ jẹ́ rí dùnú lórí gbọ́lá o ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú. Ah! Ah! Ah! gbọ́láhàn ah, ọ̀wá bá gbómi torí ọlọ́run àbí ńgbà bá rodò tá a sùn kí lára ilé fẹ́ mu ọmọ hmm? pé bẹ́ẹ̀ bá ti ń kọ́ṣẹ́ lọ́yẹ kọ́ mọ ọkọ yàrá ọkàrẹ̀ ọkàn mi ò ṣe. mọ́mi mọ́mi mọ́mi ta ló wà lẹ́ o. kí ló ṣẹlẹ̀? Ah, ah, ìyá gbọ́láwọ̀ ìyá gbọ́láwọ̀ kí ló ṣe ìyá gbọ́láwọ̀ ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún wọn. wọ́n ní kí ló gbé mi wá fún wọn nílé mi mọ̀ jẹ́ sí gómìn dé báyìí wọ́n dẹ̀ fẹ́ mọ mi wọ́n dẹ̀ dákú sílẹ̀. Ah, ẹ gbọ́ ìyá wa ṣé èṣe pé nǹkan tí bàbá sọ pé kẹ́ ṣe ti ṣe. adarọ̀ ah, báyìí o ti ṣe ìyá wa. Hmm. Hmm. ṣe. Gbọ́láhùn wọlé lọ sí i. ẹ lọ bá wọn ṣètò oúnjẹ mò ń bọ̀ mò ń bọ̀ wá bẹ̀. àkàrà ọkọ mi. Ah, iye wọ̀dọ̀ má ṣe ìṣòro ìṣòro. torí kí ni òfin ah, yẹ kí n ṣe kí láǹfààní ilé ayé téèyàn wá téèyàn bímọ kan ṣoṣo ọmọ kan ṣoṣo ọ̀hún tí wọ́n ń fò ní ikú tí ń fọ̀lá dìde bàbá ní dákú ní kú sí ẹni tó kú yányán kí wàá ní kí ọwọ́ tèmi ọ jẹ́ kó lò kó gbò ká kọ́ wà wí èmi ọwọ́ àdòfin. Hmm. Ah. Eh, àmọ́ ìyá wa tí ibẹ̀ ṣe wá ń ṣubú lójú rẹ̀ yìí ṣé òun ló wá bọ́ sí ni ilé yóò bójú mu. ẹ eh, sókò wọn máa ṣubú lójú tèmi lọ́wọ́ á dáa ah, wo kò sí ìtọ́dánú méjèèjì àmọ́ tàpọ́n sàn ju tòkóbó èmi ti dàgbà ó sàn kémi ó ra mọ́ ṣe tèmi báwọn ju kó máa ṣe gbọ́ láràn mi. ìyá wa kó máa lọ di ayítalẹ̀. kò ní ìdá ikú ọmọ ò ní pa mí ayíkalẹ̀ ní kú ọmọ ọmọ pa wọn ò ní kú wọn sì jèrè ọmọ ẹ ní kú lórúkọ jésù wọn náà jèrè ọmọ yíyẹ ní ti yín àmì àmì wọn ṣe lódùmarè. ìyá wa hmm? kò sígbà tí n bá rí yín tínú mi tínú mi ò kí ń dùn sí yín torí pé kí ni mo wò ó pé arúgbó tí yín kò wọ́pọ̀ ẹ farúgbó ara ẹ fi bímọ lágbára ọlọ́run yàrá iṣu ọmọ á jiná fún yín jẹ lágbára ọlọ́run. àmín. ah kò wọ́pọ̀ nínú arúgbó bíi tiyín tó jẹ́ pé máa farúgbó ara bímọ hmm. wọ́n á tún fọ arúgbó ara ràn ní skul tó fi máa débi gíga bẹ́ẹ̀ yẹn ah in fact inú mi máa ń dùn o mo tún wá rántí pé ẹ tún wá ń gbọ́ láwọn tún ṣèlérí fún yín hmm. wípé tó bá ti jáde iléèwé báyìí ó ń gbé yín kúrò mi báyìí ó ń gbé yín lọ sẹ́kọ̀ọ́. bó ti wí ni. Ah! inú mi máa ń ṣé wá ní gbogbo ẹni tó bá ní kí ẹ má jèrè gbọ́ láwọn wọn tó àwọn ò ní jèrè ọmọ lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá ní kẹ má jèrè gbọlá hàn wọn tó àwọn ò ní jèrè ọmọ lágbára Ọlọ́run gbọlá hàn àtúbọ dàgbàdàgbàdàgbà darúgbó fún yín ìṣọmọ tí wọn bọ jìnnà fún yín jẹ lágbára Ọlọ́run yá wa. Ah. o ṣe ọkọ mi yóò kúkú dáa fún ọ ìwọ náà dàgbà o ò ní gbégun eléegun sórí èyí tó wí tó ní mo farúgbó ara bímọ ọmọ ọ̀hún tún wá lọ sílé ẹ̀kọ́ gíga lójú ẹ̀mí mi àánú mo rí gbà á kò wọ́pọ̀ nínú èèyàn tọ́lọ́ mọ́ ṣàánú bó ti ṣàánú mi mọ̀mọ́ lóore ọlọ́run sọwárí bí elédùá ṣe wá fún mi ní gbọ́láhàn ní ọjọ́ ogbó mi tó sì ní kó máa dàgbà kó máa kí n máa rí dùnnú látara rẹ̀ kẹlẹ́dùá wá ṣàánú mi kó jẹ́ rí dùnnú ìdọ́jú alẹ́ àdéhùn tí gbọ́láhàn wá ṣe fún mi kélédè òjò lè mú ṣẹ tóró ti ní bóun bá ti jáde ẹ̀kọ́ gíga òun tóun ríṣẹ́ báyìí tóun ríṣẹ́ lẹ́kọ̀ọ́ yóò wá mú mi rè kó èmi náà wà rè mí èkó wọ́n máa gbé èkó ah, àdéhùn ti gbọ́ láyà ṣe fún mi. àwọn ìyá wa àjọ ń lọ ni o. dandan lè yín o tọ́ ọ̀bà tí ìròlé ọkọ sọkọ rẹ wàá fi ọlẹ̀ ah. sọ wá ládùúgbà tó ṣe fún mi lágbára ọlọ́run ìwọ náà jẹun ọmọ láyé oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu rẹ. àmì o ọ̀ọ́ni gbóògùn eléègùn òṣèlú dúpẹ́ tọ́wọ́ yìí lẹ̀ jẹ́ màlá bí mo bá pè ilé ẹ̀kan gbogbo yẹn ti dá mi lóhùn lẹ́ẹ̀mejì ẹ ṣé mo dúpẹ́. Bọ́láwọ̀n Bọ́láwọ̀n ìgbà wo ló fẹ́ ṣe lè dà lóòótọ́ gbogbo wa la mọ̀ pé o nífẹ̀ẹ́ yẹ gbogbo wa la mọ̀ gbogbo àwọn akẹgbẹ́ ló ti wà skul ah, ah. àárẹ̀ tó ń ṣe mọ́mì àárẹ̀ àgbàlá sọ ni kì í ṣe tọ́lọ́jọ́ ẹ kàn sọ báyìí ni o mi lè lọ skul o mi lè fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé mi níwájú bẹ́ẹ̀ ni mi dẹ̀ ní lẹ́yìn tí n bá lọ skul gan fún nǹkan tó bá ń kọ́ mi kò lè wórí kò lè wórí. wo kò wá sí ṣíṣe kò ṣàìṣe wàá lọ skul náà ni torí mo gbọ́ pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ exam ṣé o mọ̀ pé bẹ̀lẹ̀ àbúrò mi wà ṣé o mọ̀ o mọ̀ nǹkan wàá wá lọ èmi á wá lọ sọ́dọ̀ àwọn òpè gbà màá wá ṣàlàyé pé nǹkan báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ gbogbo tó ń bá fún mi pé kí n lò fún wọn ìwọ fi dá mi màá lò ó dẹ̀ ah, ah. dá yín lójú. ó dá mi lójú pa. ó kò gbọ́dọ̀ ṣe máa mi o. kò sí nǹkan tó máa ṣe wọn àwọn ló máa jèrè ẹ̀. ẹ pẹ̀lú. Ah! ọlọ́run ọlọ́run bọ́lá hàn ṣe bí eré bí eré ó fi mí lẹ̀ lọ lọ́mọ tí mo jìṣẹ́ jìyà lé lórí. Ah! Bọ́lá ìwọ tó ṣàdéhùn fún mi pọ́ sọmọ fún mi dọjọ́ alẹ́ Bọ́lá àwọn olóòkọ́lé fún mi olóòrọ̀ ọkọ̀ fún mi Bọ́lá olóòdàṣọ́ lábò mi lọ́jọ́ ogbó mi ah! wọ́n sì ṣe bí eré bí eré wọ́n mọ̀gùn náà kan ṣoṣo mi wọ́n sọ́nù mi kí wàá lè rè mí báyìí o kí láǹfààní gbogbo làálàá mi ọlọ́run gbọ́lá ah! hàn àmọ́ o ẹni tó ṣe bí eré bí eré tó pa ọ́ tó ṣe bí eré bí eré tó gba gbọ́lá hàn lọ́wọ́ mi bẹ́ẹ̀mi ṣe ń wa ẹkún mu yìí bẹ́ẹ̀ náà làwọn òbí rẹ̀ ọmọ wa ẹkún mu lórí rẹ̀ ẹni tó ṣe bí eré bí eré tó pagbọ́ láhàn lọ́lọ́lọ́ba ni ó dáa fún aláàárọ̀ òní yóò yẹ àwọn tó nínú ó fojú sunkún rẹ ni bẹ́ẹ̀mi ṣe ń sunkún gbọ́ láhàn ẹ̀ bẹ́ẹ̀ náà láriwo ẹkún ọmọ sọnù ilé tiwọn torí pé. Ah! bọ́lá hàn ọmọ títàn náà nù ìmọ̀rí ọmọ náà nù ìmọ̀rí bọ́lá ọmọ náà. ohun tí a fẹ́ kọ́lé ni èèwọ̀ ilẹ̀ yorùbá kí ni mo pè é. èèwọ̀ ilẹ̀ yorùbá. èèwọ̀ ilẹ̀ yorùbá kí ni mo pè é. èèwọ̀ ilẹ̀ yorùbá. ká lè fún wa ní àpẹẹrẹ kan lórí èèwọ̀ torí èèwọ̀ pín ó pín sóríṣiríṣi ọ̀nà èyí tí wọ́n bá mọ̀ jẹ́ ká mọ̀ jẹ́ àgbọ́tẹnu ẹ̀. ara ìwọ ilẹ̀ Yorùbá ni kí ẹ̀gbọ́n kó fẹ́ àbúrò. Hmm, e, e, e, èèwọ̀ kọ́ èèwọ̀ kọ́ kò dáa kò bójú mu ni èèwọ̀ kọ́. Hmm. mo ń gbọ́. ara ìwọ ilẹ̀ yorùbá ni kí ọmọ àti ìyá máa ní àjọṣepọ̀. Hmm, a lè pè ní èèwọ̀ a dẹ̀ tún lè pè ní ègún yìí náà tún dáa tó ni àwọn èèwọ̀ bóyá èèwọ̀ tí mò ń sọ òye yín ẹ jẹ́ kí n tàn mọ́lẹ̀ sí fún yín bíi ká sọ pé ọmọdé ò gbọdọ̀ jókòó sẹ́nu ọ̀nà kó máa jẹun ṣe mọ̀ pé àwọn kan máa ń sọ pé èèwọ̀ ni àwọn kan lè wọ̀ kọ́ èèwọ̀ ni kì í tún ṣe èèwọ̀ èèwọ̀ ìkìlọ̀ náà ń perú ẹ̀ mo rò pé ẹ̀ ń bá mi lọ èèwọ̀ ìkìlọ̀ náà ń perú ẹ̀ torí pé tó bá gbóúnjẹ sẹ́nu ọ̀nà tó ń jẹun ẹni tó ń kọ tó ń bọ̀ ó lè da oúnjẹ kọjá kí ló máa ṣe àgbọn ìdọ̀tí sí i ó ní wọ́n fi sọ di èèwọ̀ kì í ṣe pé tọ́ bá ní òjò ń rọ̀ sí ìtàn wá ní à ọkọ̀ ẹ bá fọwọ́ gbéjò èèwọ̀ ní o ṣé wọ́n ń sọ bẹ́ẹ̀ èèwọ̀ ìkìlọ̀ lẹ́yìn náà èyí náà ń ṣe ìwọ̀ pé èèyàn gbọ́dọ̀ má ṣe tí wọ́n bá tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń kìlọ̀ fáwọn ọmọdé pé tó bá fọwọ́ gbèjò ó lè fa nǹkan tó máa mótùtù mú ẹ ọ̀nà bí sọ pé èèwọ̀ ní kéèyàn fọwọ́ gbèjò kò ń ṣe èèwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèwọ̀ kìlọ̀ lásán ni wọ́n ní ọmọ kékeré ò kì í fi igi ọwọ̀ dáná ṣé èèwọ̀ ni tẹ́ bá fi igi ọwọ̀ dáná kí ló máa ṣẹlẹ̀ kò sí nǹkan ọkọ tó máa ṣe yìí nítorí pé kọ́mọdé má bàa máa wé sí ìgbálẹ̀ tán fi ń gbálẹ̀ o ní wọ́n ṣe sọ́ di èèwọ̀ pé ọmọ kékeré ò kì í fi ọwọ̀ dáná tẹ́ bá fi ọwọ̀ dáná kò sí tó máa ṣe yìí mo rò pé ẹ ti ń dè mi rò pé ń bá mi lọ èèwọ̀ ìkìlọ̀ ti di mẹ́ta bẹ́ẹ̀ àwọn èèwọ̀ míì náà tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé tó jẹ́ pé ó lè wà lórí yín ẹni tó bá mọ̀ kó náwó jẹ́ ń gbọ́. wọ́n ní àgbọ̀dọ̀ eh, fọṣọ lálẹ́. kí ni ìdí àtútùmọ̀ tí wọ́n fi sọ pé ẹ gbọ́dọ̀ fọṣọ lálẹ́. pé obìnrin tí ọkọ ẹ bá ti kú tó jókòó ló ń fọṣọ lálẹ́ mi ò kó lè sọ pé ìwọ̀lẹ̀ yìí náà a lè sọ pé wọ̀lẹ̀ yìí náà nítorí ẹgbọ́ mi àwọn ìlú kan wà tó léèwọ̀ tiwọn ìlú kan wà tí wọ́n ń pè ní òjé wọn gbọ́dọ̀ jẹ gàmbẹ̀ ẹyẹ ẹ̀gà wọn gbọ́dọ̀ jẹ tán bá jẹ wọ́n bìlì pé bàbá tó bí wọn làwọn jẹ àwọn ìlú kan wà àwọn gbọ́dọ̀ jòkété tán bá jòkété wọ́n á sọ wípé bàbá tó bí wọn lọ́mọ náà jẹ ta ló tún ní oríṣi èèwọ̀ mi. láàmú ọ ò ní láti stress ara rárá ẹni tí a bá ti sọ fún tí ò bá ti gbọ́ ohun tó ju wọn máa ń rí ni. my lecturer agbábíàkà. báwo ni ọmọ yìí. bàbá mi. ìwọ dà mọ́ ń tiẹ̀ ó dà mọ́ ń tiẹ̀ but o ò ṣe normal tó o bá ṣe nọ́mà hmm. skul òkú omi kankan o ìwọ ló bá kúrò skul wà ń bẹ o ṣe nọ́mà alpha ẹ ah. eh? <laughs> ọmọ burúkú wà lọ́mọ yìí nínú skul ó ló ṣe báyìí bá ṣe yẹn kọ̀ọ̀rọ̀ ló ti bá ṣe yẹn pàdé mi lálẹ́ o ó mọ̀ normally àwọn kan tí n ti máa fi ń yé yín yẹn náà ni ọ̀rẹ́ nìyẹn náà ẹni tó bá mọwọ́ wẹ̀ máa ṣe kí ni ó máa ń bá gbà jẹun ni ó ti róhùn bẹ́ẹ̀ ó ti rí kò lè bímọ síbi bọ́ ti wọ́ ìbejì ẹ ó dájú nù bí. no ẹni sùn wá ṣó ti yẹ yín pé ó máa bí ìbejì síbí ni oṣù ọ bẹ́ẹ̀ ni ìwọ gangan fúnra ìwọ gangan fúnra ẹ̀ àbọ̀gbọ́ bàbá yìí máa bẹ̀ bẹ̀bẹ̀ ń bí ó máa dúdú pin síbi ìlú wa rí ó ṣùọ gbàgbàgbàgbà pẹ̀lẹ́ sọmọ kó fail bẹ́ẹ̀ kí ló ṣe yín kí ló ṣe yín kí lẹ̀ wò ó pàápàá jùlọ ìwọ tó ti sọ fóun ẹ ti jọ rí i ẹ ti rí i pé gbogbo yín ti fail àbí a máa bá yín sọ ẹ ò ní gbọ́ ẹ yọ kọ̀ọ̀kan àwọn òbí yín máa wá bá yín tọmọ ń bí ni bẹ́ẹ̀ ni wọ́ọ́. máa tẹ̀lé mi lọ́lé. pè bye. ah Samuel ọkọ mi báwo ni báwo ń gbogbo ẹ ṣé o dẹ ti pẹ gbọ́n ẹ kí ló tún ṣẹlẹ̀ ó ṣe ní pẹ̀gbọ́n ẹ̀ wọ́n mọ̀ ẹ́ ṣe lágídí báyìí pẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ti wà ń bẹ̀ yẹn kí ìwọ tó débẹ̀ òun ló máa tó ẹ sọ́nà ẹ́. Eh? ó ṣe lágídí báyìí tínú ẹ̀ ló máa fẹ́ ń ṣe ṣáá nígbà gbogbo ẹ̀yin ọmọ yìí láì ṣe pọ́ ọ̀tọ̀ pẹ̀gbọ́n ẹ o òun ló máa tọ́ ẹ sọ́nà mi ìfẹ́ gbọ́ nǹkan kan nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn kó o pẹ̀gbọ́n ẹ. Ah. pressures ló ń gbà ní sáyẹn. o mi nẹ oh, hmm, hmm. ah, ah. tó yẹ pé ní sẹ́ẹ̀tì wa àwọn bíi one thousand people lọ́gbà. lọ́wọ́ ah, pẹ̀lú orúkọ mẹ́fà rẹ̀. sùúrù tí wàá bàjẹ́ gan-an olóhùn hmm. ṣàánú wa ni o ó ga o. kí ló wá rò báyìí. àbí ọmọ táà fi ẹyẹ rà o. bébì mo ń gbọ́ ẹ nà. bébì kí ló ń ṣẹlẹ̀ náà ṣé o ti jẹ́ nǹkan ọ̀tún kí ni nǹkan tó rí tó dọ́kun fi join court. everybody ló ń sọ ojú ẹ̀ lélẹ́ ojú ẹ̀ máa lè every time kí ló ṣẹlẹ̀ ẹ́ torí kò ní understand. a máa sọ̀rọ̀ bọ́ yẹn mọ́. gbogbo yẹn bá rẹ́rìn wá ìwọ máa le jù ní. <laughs> nígbà tí gbogbo yẹn bá rẹ́rìn tó máa le jù ìwọ máa rẹ́rìn wíwò ni o ní púpọ̀ sí court. let me tell something sórí ilé ayé ìbọ́jẹ́ máa ń ṣe nìyẹn tí tó ń dákẹ́ wọ́n fẹ́ tọ́ láti nǹkan tó wà ní inú ẹ̀ ní oníṣẹ́ all complete now. Um, admission is yẹn ti jáde àwọn new students most of our candidates are over now. But our man mú come. so we kò rí pé for ká wà nǹkan máa ṣe sí i. pàápàá jùlọ ẹ̀mí dẹ́dẹ̀ èèyàn ninety minutes kó lè sáà time Are we ìgbẹ́nu ẹ̀fọ́ wọn náà dà. ó máa ń pè é. What's the problem? Mo má bínú lẹ́ẹ̀kan mọ́ wa class mo ṣe gbé pẹ̀lú ọmọ ìwọ́n school premises tó àìtí bá ti bọ́ta yìí. Ẹ jẹ́ ká múra létà náà àbí lè fún. Níbo ló wà? Àtàwọn olùsìn pa owó àánú ọgbẹ́ owó àánú ọgbẹ́. Wọ́n bíbá ìjọ ẹ̀mí re. <laughs> Ọmọ tó ga. Look at you ó ti yàtọ̀ gbogbo ẹ̀ ló ti rán ọ̀dẹ̀kẹ́ ló hmm. ti yọ. ìwé ìyàtọ̀ nígbà tó máa fún ẹ ní kòtò kúrú ọ̀tún aláàtúwà tó ga jù mí lọ sínú àṣàkọ. lẹ́fẹ̀ẹ́ sí mi ọ̀bọ̀ yóò serious um, anyway Moses this is Samuel childhood friend mi ni o àtijọ́ wa ti pẹ́ àti kékeré. èrè mi gún ẹ̀ ah. adé Samuel èmi fún wọn ní kókó káyìí yóò fi short term káyè ìwà ìtọ́. ṣé máa fún haúsá tí ò gbọ́ yóò bá yọ english admission. ọ̀rẹ́ mi eléyìí ò kì í ṣe haúsá o ó ti yẹ he's just a stylish person bóun ṣe máa ń jù nìyẹn tó bá ń wù léni ó lè ju ó fún wa ní tàwọn ti north tó bá tún di another time kó tún fún wa ní niger delta bóun ṣe máa ń ju tiẹ̀ nìyẹn. awẹ́kọ̀ wà láyé. so what's the name. ee moses. moses ee moses dẹ́ kaduna. kaduna ee wàláyé. o try gan comedian bóyá máa jẹ o. samuel jọ kí ló wá ń ṣe báyìí sí ah. mò ń wò pé bóyá kájọ lọ sóstẹl wà lọ mọ́stẹl mi. kí wàá lọ sóstẹl mo ti gbé báàgì mi dé báàgì mi wà park. fi báàgì lẹ fi báàgì lẹ jẹ ká lọ sóstẹl mi need to know my hostel ó ti yẹ then kí n introduce ẹ sí one or two people around show you around campus and know what's happening ó ti yẹ. mo gbà but for now jẹ ká kọ lọ sí park kí n gbé báàgì mi hostel náà ni mo fẹ́ dé sí tẹ́lẹ̀ rẹ̀ ó ní kí n eh, ok ok kò sí problem à á lọ gbé báàgì. Ah. tábàdẹ̀ ti gbé báàgì á dẹ̀ máa lọ sóstẹl What do you think? That be my better. Fine, we are jalo now. Sam Sam! Sam Sam! Hey! It's Samuel, it's Samuel. agbára ó jọ mi lò bó ṣe mú ah, agbára. state uh-huh. onírúurú ìfẹ́ bèrè náà rẹ. kíni ẹ ti ń gbé mi nú láti jọ ẹ. àwọn ká gbọ́ ìrùn kan ìrùn kan. kíde kó jẹ́ fọ́ gbogbo ìgbà yẹn máa ń sọ fọ́ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ká bá sọ̀rọ̀ táyì sọ̀rọ̀ ẹ máa sọ fọ́ thank you. màá ní àwọn ah, máa sọ ti yẹ. thank you. <laughs> èmi náà máa padà dé lóhùn èmi náà kọ́kọ́ fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. ẹ béèrè. jọ kí ni wèrè wo ló fẹ́ ní admission wá sí school. Ah, ah. <laughs> mo káwé débẹ̀ ni ṣé ṣé ṣé wọ́n ń sọ irú èdè gàgàgà tó kàn mú àgàbàǹgebè tó ń mú papọ̀ àbọ̀ abániyẹn sórí ó pọ̀ yìí kò lè yí ẹ sórí bí mo ṣe wà yìí mi ò lówó lákàǹtì mo dẹ̀ ń jẹun wọ́n á máa ń sọ fọlọ́run mi pé ó pọ̀ sódà mọ̀ pé tó bá dẹ̀ ti lè pọ̀ ní twenty twenty twenty twenty one ó máa máa pọ̀ títí ayé ni só ti yí ẹ. thank you àjẹfọ mm, àjẹfọ láti sẹ́yìn. àjọfọ. àjẹfọ. ẹ̀fọ́. ẹ̀fọ́ kọ gbúre ni ajẹfọ náà ti sẹ́yìn èmi náà máa sọ fún ọ ó pọ̀ kówó lè máa ya padà káàntì mi. ok láti ìsìn màá máa pariwo ó pọ̀ bẹ́ẹ̀ ni. ó pọ̀ ó pọ̀ tó ti yá. thank you tó <laughs> ti yá. thank you. tó bá ní dátà ó máa yé ẹ. ó máa yé mi. a máa lọ subscribe two hundred. Eh. Eh. two hundred ló fẹ́ fi máa gbé ẹ nà ó ò lè rí eh? wà á subscribe to one five. èmi hmm, one five kọ́ tí bá ti subscribe two hundred ó ti tó. Ah. sórí sórí nílé ayé sórí ẹni tí ọlọ́mà ti gbà fún ọlọ́mà ti gbà fún. ló tẹ̀lé kí ni ẹ̀yin náà tún náà mi mọ̀ ó pọ̀. yóò lè ṣe é jọ. òun ní sá ó tún ṣe báyìí lóko yẹn. ṣe ẹ ta ṣe ẹ ta kí ni mo ṣe. sẹ́yìn tó máa yàgò fẹ́rẹ́ ṣe àná ń bí ẹ ọ̀rọ̀ mọ̀ bẹ̀ ṣeré. wọ́n parọ́ fèmí àbí wọ́n kí ẹ ní statement àbí àbí ọkọ ní statement ni. ẹ ẹ eh, eh, eh, èmi kí n máa òótọ́ ni mò ń jẹ́ statement sà ọ́fíìsà ṣe rí statement tí wọ́n ń pè mí òun ni pé gbogbo state thirty six state tó wà pátápátá mhm. gbogbo rẹ̀ mo mọ̀ mi ò mọ kankan pé ilé ìtàn sọ. gbẹnu sọhùn contest ní àbí wà á parọ́ fẹ́mi àbí ṣe bí wọ́n ní state tó wọ́n ní statement ẹ̀fọ́ tó bá ń kí wọ́n máa ṣọwọ́ báyìí wọ́n máa ṣọwọ́ báyìí wọ́n ní logo tó máa fún wọn nílé tó máa ti kí ẹ pé statement statement ní ní ti tòótọ́ mo máa ń ṣe báyìí èmi máa ń jẹ́ káwọn tèmi máa gbé à ó pọ̀ ní ọ̀dọ̀ tèmi o máa ṣe báyìí ó pọ̀ ó pọ̀ máa tún sọ fún ẹ pé ah ṣó ti yí agbó pọ̀ o thank you. thank you ah. thank you ló máa fi rí yà ẹ rábọ ẹ ń bẹ sọ lẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn o fẹ́ gbọ́ àbí tí máa lọ gbé ayọ̀ tí mo fi ah. tẹ ẹ ní mímú ọjọ́ báyìí tó ti yẹ tí mo bẹ̀rẹ̀ sí kú ẹ ń bì tì wà jẹ́wọ́ ìwọ ń parọ́ fẹ́mi. Ah, ok ọ̀rọ̀ àwọn mo ti fẹ́ rántí sẹ́ni <laughs> ti kọ́ sísítìmù tí ẹ̀ ń sọ yẹn ní ìtọ́ ẹ̀ mọ̀ ẹ́ pẹ̀bọ̀ mú mẹ́yọ̀ kan mo mọ má ṣe jíre scott. má jẹ jíre scott. wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. tíṣmà ó ti àpò ògìdọ́dàn ẹ̀ta campus o bọ̀bọ̀ mugun kan báyìí tó lọ forúkọ dàbí pé òun gan ó lọ pe ẹ̀ ní state ògìdán ti mú o mo fẹ́ kó wà vigilant these days má lọ rìn níbi tí ò yẹ kó rìn mo fọ́ lọ́wọ́ ọba mo fi bẹ̀ẹ́ ó ti yí ẹ. wá wá ara yẹ tó bá fọ o ti fọ pọ tó bá fọ jẹkẹrẹ o ti ṣayé wá kí ló ka yín pẹ̀lú gidan sọ̀rọ̀ kí ló ka yín ògìnà jọba ni. kí ló ṣiyẹ tó pariwo ẹ wá fún ẹ ní information pa màtá ó rẹ ń pariwo wá aṣọ òmò ẹ tó ń pè lógìdọ ni ṣó lórí burúkú ni ẹ ni tájá bá ń sábà ẹkùn kẹkùn máa sábà já òun lọ́rọ̀ tá máa fi ṣe. wá wá wá wá wá wá wá wá wá jẹ́ ọmọ ọmọ ni jẹ́ òṣì èrè ni wà á dẹ̀ ń bá iṣẹ́ rẹ̀ ń ṣe bí wèrè òǹkọ́ bí ògìdàn ògìdàn àti gbàgbé ewo ni ó ń jógìdàn náà àti states man ṣé kò pọ̀ ní etí ẹ̀ ni kò wúwo gbé ìyẹ̀wò bẹ́ẹ̀ kò gbómi gbóná kaná kó wá dájọ́ bọ́ jí ẹ̀ onídàgbò wà bá ẹ̀. states man states man ozuluzu ozu ganga. tọ́jú ọba ń rọ ẹyẹkẹyẹ òkínkè o. states man. ẹyẹkẹyẹ má kí mọ iye àjẹgbòde you dey for my front you dey hype somebody. baba no be so. be like say craze dey your head abi. baba no be so. no e be like say because we just dey dey together i never flash you before. baba no be so. which level now? See sinisira mota o oh. you dey hype somebody. baba no be so. so ogidon yẹn eh, no eléyìí jẹ́ sinimá abidjan àbí tó ń sọ̀rọ̀ ògìdán wájú èmi. case man no vex. you dey for my front ó ń sọ̀rọ̀ bí balùwẹ̀ tí ò romi for one week ẹ ń pariwo ògìdán tí kú bá ń sọ̀rọ̀ àrùn máa máa gbé nínú àwọn ṣé e be like say those people never know as e dey go. state man i know as e dey go no be so. you no know yeah. know. you no know if you know you no go dey talk like this for my front. mo ń bá sọ́kù gbọ́. you don fuck up and i like you. baba no vex vex ah you no go shut up. Ah, say you no go shut up. baba no vex. Ah. yes you go shut up. mad straight man dey follow me. say you dey mad ni. baba no vex baba no vex mm-hmm. leave am. baba i don mark your face. and very soon i go show you as e dey go. you don fk with the street Baba no vex. Straight dem fork her up. Baba no fit FK you. you no shut up. You no shut up. Baba no do ja je ma put my back there. I don't know as e dey go now. If I say na the man, no be na fault na. Na same ma give una matter to reason. Àwọn wí ọmọ ọjọ́ àjẹ́ gbà mí kán lọ́jọ́ ẹ̀ gbà báyìí. Ìgbẹ́ ńlá ti ń dẹrù bá kò ní ìṣe Are you there? Yes, dear. What ah. I don't know if want me plan. How can I not say, how can I not tell you I'm going to mistake one of want to make me. Ọkọ mi, Dúpẹ́, Dúpẹ́ mo ti sọ fún ẹ severally. Wọ́n máa pe statement lọ́kọ mi, mo statement kì í ṣọkọ mi. Mi ò láìkẹ́, ah, ah, kí ló dé gan-an? Tó má ti ń sọ̀rọ̀ gbogbo èèyàn wá jẹ́rú statement yẹn. It's not even my type mi ò láìkẹ́ mi ò tiẹ̀ wọ attracted sí báyìí wo a bit báyìí mi ò láìkẹ́ rárá ní kòńtú aláṣẹ máa tẹ̀lé tí o ṣe calm down kí ló máa ń ṣe ẹná tó máa ti jẹ́ kó síta ara ẹ̀ máa gbọ̀n bábàbàbà kí ló máa ń ṣe ẹná ah ah student ya tó sì ẹ̀ kò ń ṣe type ẹ̀ lecturer máa tó sì ẹ̀ kò ń ṣe type ẹ̀ ta ló fẹ́ jẹ́ type ẹ̀ ta ló fẹ́ jẹ́ type ẹ̀ ah ah kí ló máa ń ṣe ẹná Ah. Eh, wà á ní sùúrù tí mo bá rí type mi màá jẹ́ kó mọ̀ ah. kó wá ṣerú statement yẹn. ó wà lára ẹ ń bá ẹ lọ orí nǹkan náà ó wà lára ẹ ìyẹn náà kúkú ráwa náà lẹ kòkòkò tó sì wá ìwọ ìwọ ìwọ iná ló ranjú mọ́ mo ń gbọ́ tiẹ̀ o. lecturer yẹn láyé ẹ̀yin ni mo wá rí sà ṣe rí bí mo ìwà yìí àwọn ọ̀rẹ́ mi ti ròyìn fún mi o gbogbo àwọn test tí mo ṣe mi ò pass mm. eh, ìyẹn ló wá jẹ́ káwọn ọ̀rẹ́ mi sọ fún mi pé ẹ̀yin nìkan ni solution sí ọ̀rọ̀ ayé mi ìyẹn ló jẹ́ kí wọ́n á ba yín ṣé ẹ̀dẹ̀ rí bẹ́ ṣe ń wò mí kò sí nǹkan náà tí mi ò lè ṣe ẹ wò mí ẹ wò mí látòkè dúró kò sí nǹkan tí mi ò lè ṣe Debbie lórúkọ mi ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní sweet pẹ̀lú. Ah, ẹ ní sùúrù má gbà tó bẹ́ẹ̀ ti nǹkan bọ̀ mí lẹ́nu. Eh, ó yẹ yín láti bẹ̀ lọ. ẹ eh, ní sùúrù ní sùúrù tí má gbọ́ àlàyé ẹ̀ yé dáadáa ó ní o fail àwọn subject kan. bẹ́ẹ̀ni sá. ẹ dẹ̀ ń lọ rí school authority kò ṣàlàyé fún wọn wípé ìwọ o kàwé o o dẹ̀ fail exam ẹ o then kí ló kí ló rò pé mi lè ṣe. ẹ mo ti understand ṣe mọ̀ pé ẹ lè má fọ. no no no má fọwọ́ kà ah. irú rọ́bìṣì wo nìyẹn má fọwọ́ kàn mí o ti wá o ti sọ nǹkan tó fẹ́ sọ mo tẹ sọ fẹ́ pé no and my no is capital no capital no eh. yes. Eh, eh, kí ló kèmí pẹ̀lú gbogbo yẹn kí ló kèmí mi ló kó wá fún ni. ẹyin ni ẹ lọ kó fẹ́ni tó ní lọ kó fẹ́ni tó ní ah. kó kó wájú mi tó bá jáde kó nọ bí sì máa pè kan lára àwọn security ẹ o. ẹ má bọ̀ ṣé torí ẹ̀ ló ṣe yọ̀dá kí kíní jáde nítorí kí kíní lọ́gọ́ kó sì kó inú ọ́fíìsì fún mi wọn ní káwé wọn máa bára dáadáa kí wọn máa parí sọ kiri wọn máa gbàbẹ lọ kílọ̀bù gba kíní lọ kíní wọn máa wá wọn máa wá lẹ́kítọ́rà tó máa bá wọn gbé ìgbésí ayé wọn. useless student ìmọ̀ tó gbé kiri bishop náà ló fi gbé ogun sókè kó ṣe pé bóyá tó bẹ́ẹ̀ náà ló ṣe ga Seriously, I'm not happy at all ẹ mọ̀ pé next week ni manifesto and mo dẹ̀ ti lọ chẹ́ẹ̀kì gp mi mo rí pọ́ lóògùn tó túmọ̀ sí pé òun ló máa ń wé mi èmi ò dẹ̀ fẹ́ lose. ṣóun ọkíwọ̀ di SUG president. hundred percent. ẹ̀wọ́n máa wọ̀rí nípa gp tiẹ̀ tó lò iṣẹ́ tèmi ń ṣe rẹ̀ ọtẹ̀mí wà pẹ̀rẹ̀ gbà fún múrínlé ó ní gbà fún gbàdá lóko máwọn rí ọmọ ayé náà lẹ́rìn wọ́n gbàgbé pa gpt ẹ̀ tán bá máa announce ó ní nǹkan tó wù kó òun ní kò bá ní four point five kò bá ní four point ninety. orúkọ tiẹ̀ náà máa announce as as the winner. sure. I will be so happy. Torí tí n lose on my Domingo. Me can lose rather than ń fi win. Ọ̀ kì í lose rárá. Ìgbà mẹ́rin tí o bá lose náà kò kí n dọkùnrin but má gbà gbé wípé mo ti promise ẹ wípé ìwọ náà máa ná àforúkọ ẹ̀ so má rojọ́ jù. I'm just telling you my mind what I want. Okay ìyá tó wà nínú aṣọ. ọmọdé kan ò gbọ́dọ̀ gbégún alábala. hitman ò lẹ́nu jọ ṣùgbọ́n ló gba ìjẹ́ jẹ́ kígbà máa bá. shey you know say you dey do anyhow abi. and ah, you know say with me statesman if you do anyhow you go see anyhow. àwọn máa ràn ẹ́ ń ṣe o máa máa fuck up a máa ní kó ṣe nǹkan oríṣiríṣi wà á máa ṣe oríṣiríṣi nǹkan tó ń wẹ̀ ṣé èèyàn la máa máa ṣe ni. rẹ̀ mọ̀ mí pé èèyàn kì í fọ́ọ̀k pẹ̀lú street tó bá fọ́ọ̀k pẹ̀lú street ó mọ̀ pé street máa fọ́ọ̀k ẹ̀ up ó mọ̀ náà ṣebí yìí náà sì lè go you understand the game now. àá àbí jẹ́jẹ́ wa kọ́ la wà ní kó tó sọ pé o fẹ́ darapọ̀ ṣé ńgbà tó dẹ̀ darapọ̀ ó mọ èèyàn tó ti darapọ̀ nínú ọgbà tó jẹ́ pé wọ́n fún ẹ ní respect tiẹ̀ ó fún tó bá parapọ̀ ṣé wàá yẹ kó máa ṣe anyhow. you want me talk. yes baba yes baba. ṣe ìgbọ̀wọ́ ìwé kí n padà. Ah, ah that that level is too much. ẹjọ́ ẹ ti pọ̀ jù. ah àgọ̀ ah, oh. ó pọ̀. statesman. ozuru ozuru gàǹgà akéèké wọ́n dẹ̀ sọ pé kékeré akéèké ń pàtàkì ni ikú ni torí kékeré akéèké ò ṣe fojú di àgbà ó jòdè tẹ̀lé tó bá yà wọ̀ bọ́ọ̀lù ó máa wó dànù ni statesman ó pọ̀ ó pọ̀ dànù ni. wetin dey happen. statesman mo kàn wá ní tèmi màá ní ẹmọ mo kàn ń ṣòve ẹmọ mo kàn ń wo gbogbo angu nu skul pé kí n kàn wọ́n tó wá fún bẹ́ẹ̀ yẹn ibi tí mo ti ń ṣòve ẹ máa gbà ní kẹ́ ẹ ó kàn rí dínà ni i swear statesman mo dà fọ́ kàwọ̀ mo dà sọ ẹ náà ní o mo kàn rí kọ́ńdà kọ́ńdà yẹn òun àti bébí yín ayọ̀ ọ̀fẹ́ ọ̀rẹ́ ẹ gbẹ́nu sẹ́ẹ̀ sẹ́gbà ẹ̀mọ̀ ọkọ̀ ṣe rà yìí ọ̀là ń ṣe rọ́bì yìí wọ́n gbé súnmọ́ ra wọn ni ah sẹ́kù bẹ́ẹ̀ pa ẹ̀ ni. ee ee ee a sure say you see the guy with my babe. state ma ah ah e ma mú fún mi. kí ló ní nígbà àdáyọ̀ fẹ́ mọ́ kàn ṣe ṣe. ajé ajé. Ah, mélòó lọmọ yẹn. ó kéré. kó ṣàánú àníká kò ṣàkíní orí àwọn statesman ẹ kàn pàṣẹ sí ẹ̀mí ẹ̀mọ̀ náà kí n kàn mú kọjá kí n kàn dà sí wọ́ọ̀dù wọn pò pò pò pò. àwọn adúlọ̀ certificate. ọmọ amú mi débẹ̀ ń sìn tábà ti débẹ̀ tí n bá ti pa action kò rò ní. múfẹ̀ múfẹ̀. lórí ló pọ̀ ọkọ. ah wetin dey happen here òsúgàgà. ìgbẹ́ ńlá ti ń dẹrù bá kò ní stage máa ewu ńlá tó ń wà nínú aṣọ. ọmọdé kan ò gbọdọ̀ gbégun alábala. Ah, state man ò lẹ́nu lọ. yóò ṣe na mi state man. ṣùgbọ́n ló gba yí tó bá tó time tí màá yí ọmọ mọ́ ẹ má tù í rárá ṣeré lẹ́ǹta. Come back here. Ẹ ṣe wọn lẹ, ẹ má rí ó máa very soon. Who dey check am? mo lè tẹ kàn. agbára ó jọ mí kò ṣe mú ah, agbára ó jọ mí kò ṣe mú no dey there state man hmm. no dey there state man oh. osu osu osu. ah how are you. Um, fine sir. bóòlù. Um, dáadáa ni sir mo fẹ́ ní pé kí n wá wò yín ní ọ́fíìsì náà ni mi ò mọ̀ pé màá pàdé yín bí sà. ẹ àmì ti ṣe tán èmi ti parí lecture yìí ni mò ń lọ lé ń tèmi nìyẹn. ẹ yes sà <laughs> um, library ni mo wà mm. tí mò ń put finishing touches sí manifesto because ẹ mọ̀ pé manifesto de wa ti súnmọ́ so ibẹ̀ ni mo wà tí wọ́n ti sọ fún mi pé ẹ ní ẹ fẹ́ mi sà. ṣe lórí ọ̀rọ̀ manifesto yìí náà ló ń bá káàkiri. bẹ́ẹ̀ni sà. Hmm. dìran dìran. sà. dìran. sà. ẹ mélòó ni mo kí ọ. ẹ mẹ́ta Hmm. tó bá létí tán fi ń gbọ́rọ̀ gbọ́ ohun tí mo fẹ́ sọ o gbọ́ ìkìlọ̀ o sọ̀rọ̀ mi yọ sórí gbogbo afẹ́jẹ pẹ́sidẹ́ǹtì SUG àbí afẹ́ du ipò kan nínú skul afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán ni sọ̀rọ̀ mi yẹ èyí tó ṣe kókó jù ó ní kó fèsì education ẹ̀ kó fèsì study certificate ló ṣe kókó ọmọ tó bá kàwé tó bá gboríyìn òun làwọn òbí àyín o sórí gbogbo eléyìí tó ń ṣe yìí paparazzi náà gbà lásán ni tó bá ti kó náà gbà ó ti kó president nìyẹn èyí tó jẹ́ first priority fún ẹ o ní kó o kàwé ẹ kó o dẹ̀ ṣàṣeyege èmi ò lè tán ẹ o torí ọ̀la tún ọ̀la ẹ ṣe o tún ọ̀la ẹ ṣe o ẹ sọ mọ̀ pé ènìlọ́la àná mi ò ní sọ fún ọ jù bẹ́ẹ̀ lọ. Mm. ó ṣe kókó ó ṣe pàtàkì má ṣe jàgídíjàgan má báyàn fa kankan tó bá já mọ́ ẹ lọ́wọ́ fine ó já mọ́ ẹ lọ́wọ́ nìyẹn tó bá dẹ̀ já mọ́ ẹ lọ́wọ́ ọlọ́run ò kọ́ ni kò ń ṣe dúró ọ̀dà àyàfi àṣẹ o èmi ò ní sọ fún ẹ jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́n bá ń sọ̀yàn tọ́lọ́n bá ń sọ̀yàn yẹn náà máa ń sọ̀rọ̀ ẹ o Yes, sir. síbí lóògùn yìí. ẹ̀yin lẹni sà ẹ̀yin lè mú wa fún bẹ́ẹ̀ ni sà. èmi bẹ́ẹ̀ ni sà. envelope. bẹ́ẹ̀ ni. Ah, kí ló lè wà nú ẹ̀. Ah, owó ni sà ẹ̀yin náà lè confam ìfúnra yín. bẹ́ẹ̀ ni sà. owó ló wà nú ẹ̀. bẹ́ẹ̀ ni sà. Ah, owó tó wá wò lè wà nú irú nǹkan báyìí ṣé èmi nìkan àbí pẹ̀lú àwọn lecturers àyókù náà. rárá sà o ẹ̀yin nìkan lẹ èmi nìkan náà dẹ̀ gbogbo wa fún ẹ̀yin nìkan. ọmọ yìí ti mọ wọ́wẹ́ o ilé yìí ti mọ wọ́wẹ́ o o ti mọwọ́ wẹ̀ wàá sì bá gbà jẹun wọ́n wá bá gbà jẹun pẹ́ ah, níbo ló forúkọ sí tẹ́lẹ̀ tó lọ ń jẹ́ débì àbíkí ló ló ń jẹ́. débì lórúkọ mi. èmi òun sẹni tí wọ́n ń fobìnrin tan o <laughs> obìnrin kẹ obìnrin kẹ sórí ètò ti jẹ mí òun gangan ló ti mú wáyé ah. ètò ti jẹ mí ló ti mú wáyé ah. gbogbo tó jọ mọ́ ó yẹ fẹ́ fèlì inú ọgbà yìí ìrọ̀dí náà yóò tó fèlì inú ọgbà àmì jésù olúwa ìwọ ṣe mo ti mọ matric number tiẹ. bẹ́ẹ̀ni sá hmm. four eight slash three oh eight four eight slash three oh eight anyway ó ti wà lórí mi. <laughs> thank you sir. <laughs> ìwé òtún wọ́n ti ẹ̀. thank you mo appreciate it. congratulations thank you sir. o ah. ti pass already. o ti pass ọlọ́run. olúwa tábàlì ta ló sọ bẹ́ẹ̀ hmm. sọ pé mi oh. <laughs> ẹ ṣe ẹ ṣe gan thank you sir god bless you oh, okay sir um, ó dà wọ sir. all right all right okay o oh, go take care. <laughs> ọmọ yìí ọlọ́run mi tó kọ́ lọ́gbọ̀n ara máa dẹ adẹ ṣòkòtò lẹ ó dẹ dílẹ ó dẹ ọyàn lẹ rò pé ìwọ náà lẹ́jọ́ láti mo lè gbowó ìkí lọ fi ṣe tó wà wù mí ta àwọn kan ṣe lọ gbà yìí. Um, ó ní nǹkan tó ń bọ́dà mi o. Hmm. every time mama fún yín nípa preparations SUG elections tó ń bọ̀ ẹ máa máa fi mí lọ́kàn balẹ̀ pé no problem go ahead no problem it's yours but tèmi bá máa wà honest pẹ̀lú ẹ̀rù ń bà mí and i am concerned because i have two major problems. I á ní two problems right Kini number one problem eh, ah, and kini number two problem eh. problem number one statesman problem number two lecturer agbabiaka. agbabiaka um, Agbabiaka is just a lecturer so kí ni Agbabiaka ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ̀yin fẹ́ sọ fẹ́ mi pé ẹ mọ̀ pé Agbabiaka is a snake Agbabiaka tó jẹ́ pé bó bó bó bó ṣe máa ṣe lélẹ̀ máa yẹn he is a very cunning man ó máa ń disguise gan. Uh, if I may ask you you have two problems. yes. problem number one. statesman. and number two. Agbabiaka. Which one is the paramount? Agbabiaka. Agbabiaka. Are you sure? Very sure. Hello. kí ló ṣẹlẹ̀? So I can see them. Don't want to play I'm um, your lecturer and I think you know eh, I am very friendly with every one of you, so what's the problem? So, o lè rí bọ̀kọ̀ wá fún gbogbo bó ṣe school The mama pọ̀ bẹ́ẹ̀ kó ju bó ṣe wà yìí lọ so o lè rí bọ́ọ̀kọ̀ flinch look at you <laughs> you are even flinch. agbá bí àkà ọmọ ìyá alákàrà ó yá ilẹ̀ ló ń ṣùgbọ́n ó yẹ ìtakàrà ajá mọ́mọ́ tẹ̀ fún lọ́mú ó mọ́tọ̀yà fún aláṣọyà ìwọ fẹ́ ba ìlú onílùú jẹ́ ó wá káwọn ọmọ tẹ̀ kò nílùú yìí kò kó wọn lọ sẹ́kọ̀ọ́ sí orílẹ̀-èdè block five flat three àwọn ọmọ ẹ lọ sí Sam Foundation School ìyàwó ẹ̀ ṣiṣẹ́ ní àdìdé supermarket tí ó jìnnà síbẹ̀ rí pé gbogbo mápẹ́ ni mo mọ̀ mo mọ̀ mọ̀ sọ ilé ìfún ẹ̀ kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ ju bó ṣe lérò pé mo mọ̀ ẹ́ lọ mo wá nítorí kan méjì tí ó bá kí ṣe tó ìdìran àti stateman tọjọ́ ń contest fún SUG president ohun tí ò bá ti mú dìran wọlé as SUG president agbábíàká ó kú ní gbogbo àwọn tí mo kà á lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún pápá gbogbo wọn tó lè kó èèyàn kan and you agbábíàká mo ní message kan fún ẹ ìyẹn tún yàtọ̀ sáwọn kan tí mo sọ lẹ̀ gbálẹ́ òní tẹ́kì mo gbogbo nǹkan tó bá wà nínú ẹ̀ èyí tí ò bá tẹ̀ lọ́rùn a ṣàlàyé ojú àti gbogbo fún ọkọ tó sọ tó ti yí o. E. bẹ́ẹ̀ ni. alani òkìlọ alani. sọ̀rọ̀ náà kí ni gbogbo rubbish sọ fún mi ṣé bí gbogbo nǹkan tó fi ń tẹ́tì mi náà ṣe gbogbo nǹkan tó fi ń halẹ̀ mọ́ mi náà ni àwọn apá ìsọ̀wọ́ ò ní jẹ́ kí n sọ̀rọ̀ ṣe bí torí kan tó ṣe bí píṣọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ tó fi fi halẹ̀ mọ́ mi àṣírí mi tó wà lọ́wọ́ ẹ̀ secret mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n náà rẹ̀ báwo lè dánwò àbúrò rẹ̀. ọlọ́run ò ní lẹ́rìí bẹ́ẹ̀ ó bá ti máa bá kẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀. mo ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kó ní ibi tí mo ìpínlẹ̀ ní ìwọ̀n lọ́rùn òkú ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ oyè ṣẹ́sí sí. sinimá titun ọlọ́run ẹni. ẹ gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni. bàbá ẹni ọlọ́run ẹni. má fi wá fàyè mu sinimá ilé lálejò ògbóná ó ti jáde ẹ tètè lọ ra sí i. ṣé olórí olódùmarè ló ń fìyà jẹ nínú ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé ìkúnlẹ̀ abiyamọ ilá ń sojú olókoko ìkan sojú olókòwò ẹ̀wọ̀ ọmọ ń fòsánlẹ̀ wọn ń kú wọn sojú omi rọrùn alákejì àpò iyọ̀ mẹ́ta àgò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta kí ló dé ọlọ́run ẹni ojú rẹ̀ dàda ara gbogbo ayé gbẹtọ̀ níjà lórí tàbẹ́tà ìsàlàyé. sinimá titun ọlọ́run ẹni. a movie written and produced by Àjọkẹ́ Yusuf. directed by Wasiu owó Yagausu. packaged by Ọláyẹmí Jimoh Yemkem. starring Ọláníyà Fẹ̀jà Sanyẹ̀rì. Péjú Ògúnmọ́lá. Ọ̀fíà Fọlábí. Àbẹ̀ní Àgbẹ̀. Kọ́lá Adéyẹmí. Àjọkẹ́ Yusuf. Ọláyẹmí Jimoh Yemkem. Wasiu owó Yagausu. Mú ìwà Adéjọkẹ́. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́. Ọlámídé Ọdúnládé wòlíì káyọ̀dé agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun yìí ọlọ́run ẹni. kónálà lagbóná jẹjẹrẹ jẹnẹjẹnẹ bọ́lẹ̀. ó ti jáde sórí vcd nìkan tètè lọ́ra ti yàn. ẹ jọ náà ṣé tá a bá kọ́kọ́ deposit twenty thousand naira ṣé ìṣẹ̀lẹ̀ máa bá ṣe lọ. a lè rí twenty thousand gan náà a lè rí twenty thousand.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 àmọ́ ń bọ̀. ó ń bọ̀ èmi náà gbàgbọ́ àmọ́ jọ́ tí ó yà lẹ́nìkan ò mọ̀. bá yọ ẹ̀rọ àgbọ̀mọjọ́.